ẹnu máa yá wa ẹlẹ máa bá wọlé everything ah mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mi wọn kọ mi dòmí yọ ni o ní bá ń sọ̀rọ̀ bá ìlú ìgbòà òun mo wà màá fẹ́ kí ẹ bá wà ní bíbá wa ìyá wa ẹ lè bá wa sí wa ẹ wá sí wa. okay yes correct so that wàá lè máa rí àwọn èèyàn wa so. ẹ bá jẹ́ kọ́mọ̀ pé Yorùbá ní sùn ẹ náà fẹ́ Fúlàní pọ̀ fẹ́ fúlàní ilẹ̀ wa mọ́. oúnjẹ tiwa ni à jẹ wọ́n pa ni. bóyá jẹ ìyá ẹ ti sọ ẹ ti sọ ẹ ti sọ mà ẹ ti sọ mà ìyá ẹ ti sọ mà ẹ ti sọ mà ìyá ẹ ti sọ mà ẹ ti sọ mà ẹ ti sọ mà ẹ ti sọ mà kí sọ lẹ́ǹkan mà ẹ ní oúnjẹ tiwa. oúnjẹ tiwa ni àwọn fúlàní. àmà ẹ wò yẹ wa ìyàwó ninety years old ni wọn ninety years old ninety years old ṣe rí báyìí bóyá jẹ́ nìyẹn ṣe bóyá ta pọ́pọ́ ìyá mi màá fẹ́ kẹ́ bá kó bá mi ṣàdúrà fún olúwa mi ṣí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá fún pé wọ́n yọ ọmọ Yorùbá kò nínú oko ẹrú. bàbá tó dáa tó fine. Hmm. Ah, ó wà pa. bẹ́ẹ̀ni Sunday Adéyẹmọ. ayé kẹ́ máa ṣàdúrà fún un kò sí wàhálà kan ẹ̀mí àágùn àrínà hmm. àrílò hmm. kò ní dáná kò ní ta lò gbogbo ibi tó bá ń lọ láyé yìí a hmm. máa pàdé aláwọ àṣẹ wá gbogbo ẹni tó bá fojú àwọn ìyá mi àgbèdè àṣẹ má fi ṣoko jẹ àṣẹ kò ní rí ná àṣẹ ẹni tó bá sọ pé Ìgbòho ò ní ṣoríire ilé agbèmí àṣẹ yíga ló máa ṣèpè àṣẹ yíga ló máa ṣe. ìyá náà ti yẹ zò lọ́njọ́sẹ̀ mọ́lẹ̀ yẹn o bọ̀dọ̀ wáyé lẹ́kọ̀ọ́ nìyẹn máa ráwọn ìyá yẹn tọ́ba láwọn ní diabetes àwọn ìyá ìgùà lélẹ́yìí o àwọn ìyá ìgùà àwọn ìyá ìgùà ìgùà ọmọ sóore o sẹ́yìn báyìí ọmọ lóore o ọ̀gẹ̀dẹ̀ jẹ ìgbòho ọgbọ́dọ̀ ní sọ́pọ̀tà yìí náà ẹ bọ́ síbẹ̀ ìyá mi ẹ bọ́ síbẹ̀ ẹ bọ́ síbẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ pé yes ẹgbẹ́ yìí náà yìí náà bọ́ sẹ́gbẹ̀ wọn ẹ bọ́ sẹ́gbẹ̀ wọn kọ́gbọ́dọ̀ wọn yes àwọn ìyá wa pẹ̀lú sí Sunday Adéyẹmọ ó yá ó ṣá ó ṣá bẹ́ẹ̀ ni ajama fi ti bọ́n ṣe hmm. hmm. hmm. ìyá mi bó làwà Kétu hmm. làwà ìgbó olóòdó làwà yìí Ìgbòho. Báwo ni gbogbo àwọn nǹkan ọ̀gbìn yín báwo ni bó ṣe ń lọ báyìí? Lọ́dún wo ọdún wo? Ọdún twenty twenty two ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho la fi rí pákí mú la fi rọ́gẹ̀dẹ̀ la fi rí oríṣiríṣi èso àkókò la fi jẹun la fi jẹun ṣé ẹni bá ṣe rọ́gẹ̀dẹ̀ láyé àtijọ́ àwọn àwọn màálù àti jẹ gbogbo ẹ o bọ̀ nísà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ ló pọ̀ báyìí. ọmọ ń lé wa pa lóko ni o. kòkó ló wà lọ́wọ́ yẹn ṣé ni kòkó kòkó ló wà lọ́kọ yẹn. wọn jẹ́ káró jẹjẹ tẹ́lẹ̀ mọ́ pẹ́ lọ pẹ́ Sunday Igboho. ó ṣá ó ṣá iṣẹ́ yẹn ń tẹ̀síwájú èmi ọmọ ikọ̀ mẹ́dọ̀mẹ́yọ̀ náà ni. ẹ àṣẹ àṣẹ kí Yorùbá nation tó gba ẹ̀kọ́ tó gba orílẹ̀-èdè á ti kú. á ti kú gbogbo àwọn ọ̀tá gbogbo àwọn ọ̀tá ṣiṣẹ́ náà dé ẹ̀mọ́ Ìgbòho ṣá ṣe ń gbọ́ yàrá. Fúlàní ìbáyẹ̀yẹ wa o, ọ̀pọ̀lọpọ̀ torí àwọn ìyàwó wo lè lọ sóko, àwọn ìyàwó àwọn ìyàwó lè lọ sóko, bẹ́ẹ̀ ni àwọn lè lọ sóko, ọ̀pọ̀ àwọn ọ̀rìn náà ti sá lọ sóko orílẹ̀-èdè bòmíì la kò sí àwọn ọpọlọpọ Ìgbòho Òòṣà ọpọlọpọ o àwọn olùnìyẹn o ọpọlọpọ Ìgbòho Òòṣà pé jẹ ni àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ìyá mi kílẹ̀ fẹ́ mọ̀ yorùbá nation kílẹ̀ fẹ́ yorùbá kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ yorùbá nation no going back wọ́n yẹ jẹ́ nìyẹn wọ́n yẹ jẹ́ nìyẹn àṣẹ Èdùmàrè ṣẹ́gun ìyá mi.